أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به ولا أرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتوقع يا أتوقع على السلام عليكم ورحمة الله وبركاته يتزوج من كثرة معاملات àgbọ́yé nípa àjọṣepọ̀ ìmọ̀tẹ́ láàrin àwọn èèyàn sí àwọn. báàbò ẹlẹ́kẹ̀rin ọ̀nà láti bẹ̀rẹ̀ lónìí nípa àlùfàwárí wọlé mọ̀wárí àlùfàwárí wọlé mọ̀wárí. àbábò yìí wọ́n fẹ́ sọ̀rọ̀ fún wa nípa àwọn ogún àti ní àwọn òní wọn sí àwọn tí wọ́n ti ogún lẹ́yìn àti ìyàbá tó tán sí àwọn òbí wọn wọn àwọn wọlé àwọn tí wọ́n ti ogún àti gba àwọn àgbà tó ń ṣe pẹ̀lú ìdájọ́ ogún jíjẹ. ọ̀bí ni màtá yìí àwọn àlàyé tí ń bọ̀ yìí ó wà lábẹ́ báàbù yìí àlùmọ́sálà tó kú la mọ́sálà alákọ̀ọ́kọ́ màánáà wàlúhàṣù wàlá tààlùmíà. ọbẹ̀ sọ̀rọ̀ fún wa nípa kí ni ìtumọ̀ alimawari alifara yìí ogún jíjẹ kí ni ìtumọ̀ ẹ̀ wàlhásù aláàtà àdúmìhà àti ìlójú kòkòrò nípa pé kí ni ó wá ìmọ̀ nípa bá a ṣe sí ogún yìí ilmu alifara yìí ìmọ̀ alifara yìí yàrá ìmọ̀ bá a ṣe sí ogún yìí. min ahamil ulum nínú àwọn ìmọ̀ tí ó ṣe pàtàkì ni yajibu ala al-muslimin al-ihtimamu bihi wat-tafaqquh bihi látara ìdílé yìí ó di ọ̀rọ̀ yẹ fún gbogbo àwọn mùsùlùmí ipe kan ti àkólé kan ìmọ̀ta ń sọ yìí wọ̀sàfàkùn òbí sí yìí tí wọ́n sì ní àgbóyè sí nípa rẹ̀ sílẹ̀ sì sọ nípa ẹ̀ lè anel hajjata náà sàtún nítorí pé bùkátà ní bùkátà sí ìmọ̀ yìí púpọ̀ so kí ló fà tá a fi ní bùkátà sí ìmọ̀ yìí púpọ̀ òun náà ni pé kí ni òun náà ni gbogbo ìgbà òun náà lè yọ máa kú gbogbo ìgbà ìjọ ojúmọ́ òun náà lè yọ jáde láyé abẹ́jọ́ bá kàn lóko láàmà òfin abẹ́yàn ah, kọ́kọ́ òkú lónìí bẹ́ẹ̀ bá dé lónìí ẹ̀ ní dé tẹ́jọ́ kan ẹ̀ mọ́ ìdíkan wá sí ẹ̀ tó ó túmọ̀ ìpé kí ni ìjọ ojúmọ́ lè yọ jáde láyé tó bá ti wá ní pẹ̀lú nǹkan báyẹn wà ní bùkátà sí kásìkí ní kásì àforíkà rẹ̀ wà ìsáàmù àádàlẹ̀ ìlú ti fàrọ̀ yìí ìmọ̀tá àpò ní ìmọ̀rá àti sí ogún yìí òun náà ni wọ́n máa pè ní ìmọ̀ alfàrọ̀ yìí kí ni tuma alfàrọ̀ yìí jẹ́mú fàrí lọ màkúzàtún nínú alfàrọ̀ wọ́n wà tẹ̀sílẹ̀ ibi tó mú gbólóhùn yìí òun náà ni kí ni àtẹ̀sílẹ̀ ìpè òǹdíwọ̀n pípín nǹkan yá iye ìpín báyìí lé iye ìpín báyìí lé yìí tó látara bẹ́ẹ̀ lọ ti mú un pé ìmọ̀ àlùfàrọ̀ yìí yá ní ìmọ̀ ìpín ìpín ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí nǹkan. àmọ́ qala ta'ala yẹ́bọ́ lọ́wọ́ bá àlejòlá ìsọ ní wáyà rẹ̀ pé fàníṣù máa fàrọ̀ tún nígbà tó lọ́wọ́ bá àlejòlá ń sọ̀rọ̀ nípa obìnrin tí ẹ̀kọ́ lẹ̀ tẹ̀sí ìdíkìnnì tẹ̀sí ìlàjọsìn pọ̀ pẹ̀lú ẹ̀ fàníṣù máa fàrọ̀ tún ọlọ́wọ́ àlejòlá ní ìdájí ntí ẹ ti kíni ntí ẹ ti ṣe òdiwọ̀n fẹ́ fún inú sàdáàkì ayé kọjárùkùn yàní iye òdiwọ̀n tẹ̀ tó pé ibà ilẹ̀ fún ìdajì lẹ̀ fún wàlúfàdù fi ṣàrẹ̀ yìí kí wọ́n náà pè ní fárúdù nínú màṣẹ̀ríà nínú ṣẹ̀ríà nàṣú ìbọn òun náà ní kọ́ṣà kan ìpín kan mọ̀kọ́járù ṣàrẹ̀ àní tó jẹ́ pé ṣẹ̀ríà ti kíni ṣẹ̀ríà ti gbé ó ti fi òdiwọ̀n sí ìpín tó ní òdiwọ̀n nínú ṣẹ̀ríà lè mú tẹ̀lé kèé fún àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí sọ kéde ogun yẹn ní máa ń tẹ́lẹ̀ ogun yẹn kan ní máa lẹ́tọ̀ọ́ sí ogún jíjẹ wà ilmul fara'id ìmọ̀ta pè ní ilmul fara'id yìí wà lè ilmu lil mawarith òun náà ni ìmọ̀ tó ṣe pẹ̀lú ogún jíjẹ yẹn haifu fíkì àkáàmì ha látara bó láti gbọ́ àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀ bó láti gbọ́ yé wa ma'rifati al-hisab bó láti ma ìṣirò al-musili ila qismati àti jẹ́ pé ìṣirò yìí náà láti fi ni òun náà láti pín ogún al-hisab ìṣirò tó a torí pé tẹ́yìn ó bá pín ogún túláàsì ní kéèyàn mọ̀ ìṣirò ẹ́ gba one over eight eléyìí gba gba yé báyìí tó ẹni tí ò bá mọ̀ sí o bó ni ó ṣe kí ni bó ni ó ṣe bó ni ó ṣe mọ̀gbà àwọn kẹta àti pẹ̀lú wal mawari ìtumọ̀ mawari jamu miras àkójọpọ̀ ọ̀rọ̀ ní fún gbólóhùn miras wa huwa al-haqqu al-mukhallaf nígbà ń pè ní al òun náà ni ẹ̀tọ́ ó jẹ́ pé òkú fi kalẹ̀ nígbà tó kò láyé al-haqqu al-mukhallaf nǹkan tí ó kò fi lẹ́yìn lẹ́yìn ìgbà tó ṣe kíni lẹ́yìn ìgbà tí ó lọ tán alimankulu ilal wari èyí tó jẹ́ pé àwa sanfa rẹ̀ sí ọ̀bẹ̀ ẹni tí ó jogún ẹ̀ nígbà pé ní alimirọ́ọ̀sì so ìdàn tá a bá ń sọ̀rọ̀ nípa alimirọ́ọ̀sì ó ní ṣe pẹ̀lú dúkìá gangan ẹ̀ ń tó kù fi kalẹ̀ tó jẹ́ pé àwa ti kíni àwa àmú àwa gbé pẹ̀lú tí ó fi kalẹ̀ láyé wọ́n láwọn sọ̀rọ̀ nípa àlùfáà òun ní ti pẹ̀lú kí ni dédé òdi wọn kí ni òdi wọn ìtẹ́lẹ̀ yìí ó jẹ́ lógún ẹ̀sìn bá mi sì bóòlù láti kí ni bóòlù láti mọ ìṣirò rẹ̀ bóòlù láti pin so ìlànà ìmọ̀ yìí wọ́n a máa pè ní kí ni wọ́n a máa pè ní ilmul fara'id wọ́n a sì máa pè ní kí ni ilmul qirat ويجب على المسلم هو دورا يتن تو باجي مسلمي ان يهتم بشان المواريث ibe ko sa ko le kan alamari

gbàtí wọ́n pé òtí ní bùkátà kan nísìnyí gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ nísìnyí àwọn lọlé wọ́n ti ń gbẹ ọdẹ fún wọ́n ti jọjọ́ fún ni tẹ̀lé àkọlẹ̀ léyìn tó gbogbo àwọn nǹkan wọ̀nyí àbùkátà ti ká nímọ̀ nípa rẹ̀ ká má wàá lọ sí kíni ká má wàá lọ chéǹjì ogún kó ní ọ̀nà tí sẹ̀rí àlà kalẹ̀ dé báyìí láti máa pín ọ̀ ìwọ́sọ̀ fún bẹ́ẹ̀rù ìwà rí bá a bá lọ wá ìmọ̀ nípa ìmọ̀ yìí dáadáa ẹni tí ò lógún á sì fún lógún ẹni tí ò lógún á sì kíni á fún lógún

ẹfún wọn ní ìdá one six ìdá kan nínú ìdá mẹ́fà tó bàbá gangan ní sẹ̀rí àǹsọ ńbẹ bẹ́ẹ̀ ni ìyá gangan òun náà ní sẹ̀rí àǹsọ ìyá tó bí yàn báwa kò bá àmọ́ tọ́jú yàn tó ń lọ sáà ti bí ọ òun náà ní sẹ̀rí ọlọ́run bá àlejò láǹsọ fún wa nínú àwọn ayé rẹ̀ tó sábà wá ìmọ̀ nípa mìíràn yìí a ti pè ní a fún àwọn tí ò ní ogún a fún wọn lógún àwọn yóò fi lè mọ̀ lè wà rí fún ní àbíkọ́jẹ́ pé ẹni tí ó jogún gan ẹ eh, a ní fún ní gbogbo ẹ̀tọ́ rẹ̀ àwọn ha àbí ká dínkù nínú ẹ̀tọ́ rẹ̀ ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí pé tó yẹ kó jogún látara ìmọ̀ kún ní fún kankan àbí ẹni tó yẹ kó jogún ó kàn fún níwọ̀nba nínú tó yẹ kó jẹ ẹni tó yẹ kó jẹ ìdajì ogún lápèjúwe nísìnyí wọ́n wá fún ní ìdá kan nínú ìdá mẹ́rin ẹ̀rí pé bẹ́ẹ̀ bá ti léyìí pẹ̀yọ́ òrìdù náfṣàfó ìdárí kàlífà ìláhì wẹ̀ kọ́bì èyàn ti tẹ́ra rẹ̀ lẹ̀ fún bínú ọlọ́wọ́n bá rí jọlá èyàn sì ti tẹ́ra rẹ̀ lẹ̀ fún ìyà látọ̀dọ̀ ọlọ́wọ́n bá rí jọlá tó ń kọ́ ọlọ́wọ́n bá rí jọlá ló pín ogún nínú alukur'an abọ́wọ́ gbé àyẹni yìí òun ló fẹ́ràn jù abọ́rùnkún èsì ẹnìkan ó fún ní ẹ̀tọ́ rẹ̀ tó yẹ kó fún àyẹ̀ bèèrè fún ọlọ́run bá àdìsọ́lá ni nítorí pé nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ tọ́lọ́run bá àdìsọ́lá sọ nígbà tí yẹn المسألة الثانية على يلاكي سؤال بابي الحقوق المتعلقة بالتركة wà asbáàbù mìíràn wọ́n mọ̀ wà ní òkú àwọn ìwọ̀ tó ní ṣe pẹ̀lú àtẹ́ríkà tó kù fi kalẹ̀ ogun tó kù fi kalẹ̀ kí láwọn ìwọ̀ tó so papọ̀ máa wà asbáàbù mìíràn kí láwọn tí máa jẹ́yìn ojogun àwọn okùnfà ogún jíjẹ kí ni ọ̀nà wo lè yóò gbà báyàn tán tí ó fi wá di pé yóò lẹ́tọ̀ọ́ sí ogun rẹ̀ wọ́n mọ̀ wà ní òkú kí ni àwọn nǹkan tí ìmọ̀ ọkọ̀ díyàn tí ò gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà la fẹ́ sàlàyé ní mọ́sálà ẹlẹ́kùnjì òkúkù tẹ́ǹkà àwọn ìwọ̀ tó ní ṣe pẹ̀lú ogun tó kù fi kalẹ̀ àtẹ́ǹkà tó ní àmà yẹtùrúkù lè má yé nínú àbúwálì tàbíyá wàlẹ̀ àìníyá wàlẹ̀ tó kù ẹ̀dá ń pè ní tẹ́ǹkà òun náà ní nǹkan tó kù fi kalẹ̀ nínú àwọn àbúwálì tàbíyá nínú àwọn dúkìá àwọn kọ́rẹ́ńsì àwọn tó jẹ́ owó nínú dúkìá wàlẹ̀ àìníyà àbí àwọn tó jẹ́ landed property ilé ni ọkọ̀ ni gbogbo àwọn ka ṣe ìwé tó ni àwọn property náà ni àwọn náà wàlẹ̀ òkú àtàwọn right àwọn right ìyẹn ní right ààbò ní right lórí nǹkan yìí so àyíntẹ́ bá jọ ní ìwọ̀ lórí nǹkan kan tó kù bá kú right ẹ̀hún ẹ̀hún ó wà lára ogún rẹ̀ wọ́n jọ tó gbé ni ويتعلق بتركة الميت أربعة حقوق àwọn ìwọ̀ mẹ́rin òun náà ló tún papọ̀ mọ́ tó kù bá fi kalẹ̀ ìwọ̀ alákọ̀ọ́kọ́ bó náà tó tẹ̀lé ìdí ìdí lè sámánì káfàárí àwọn owó táà náà láti fi gbẹ́gbẹ́ ni láti palẹ̀ mọ́ òkú lẹ̀ ìtàfi gbàsírí òkú ẹ̀ ń tí ó kọ́ sí wa tàfi gbàsírí òkú nínú àwọn tàtà àkọ́kọ́ yọ nínú ogún òkú ni lè sámánì káfàárí owó táàbì ṣe kíni táàbì ra káfàn táàbì ra aṣọ táàbì ṣe kíni táàbì bo àṣírí ẹ̀ wà hanod wà ojú ọ̀bì dáàbì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hanod tùràrí tá a lò nínú ogún ẹ̀ náà láti inú dúdà ẹ̀ láti yọ wà ojú ọ̀bì dáàbì àti owó táàsàn fáwọn tí ó sì inú ẹ̀ náà ni àwọn owó tí wọ́n máa ń san tí wọ́n fi gbẹ́ sáré inú ẹ̀ náà ni owó tí wọ́n san ní iṣẹ́ lápèjúwe tí wọ́n gbà fún tọ́wọ́ fẹ́ fi òkú wọ̀gẹ́ ìdáàdìta àtàwọn nǹkan tó rò papọ̀ máa àtàwọn ọ̀sán tó rò papọ̀ mọ́ nínú ẹ̀ náà ni báwo láti gbé òkú láti lé lọ sí mo lọ sí ìtẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ìwọ̀ tá a yọ nínú dúkìá òkú ni nínú àwọn ìwọ̀ ni sòṣèlú àlá àkàlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ní àwùjọ àìsábà rí bẹ́ẹ̀ ẹ̀ tó kú bá kú nísìnyí àwọn tó ìrìnkú ìtọ̀ tani wàá mú nǹkan báyìí wá tani mú nǹkan báyìí ọ̀yá ẹ̀ lọ́ máa sọ wá ẹ̀ àwọn kan ó ti rí pé responsibility àwọn kan ni bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà ìtókù fi kalẹ̀ ohun ìdíwájú kó tó di pínpín ibẹ̀ láti kọ́kọ́ sí kí ni ibẹ̀ láti kọ́kọ́ yọ ogun àwọn ìtata sọ yìí náà ẹlẹ́ẹ̀kejì kọ̀lọ́ òkú yóò ní inú ìwọ̀ tó wà nínú ni àwọn gbèsè ọlọ́run <clears throat> òun làkọ́ máa ti síwájú gbèsè tó kù jẹ ọlọ́run òun náà làkọ́kọ́ ti síwájú gbogbo àwọn gbèsè míì kazaka gẹ́gẹ́ bí zaka lápèjúwe ẹni tí ó ti tó kó yọ zaka kó yọ zaka ó wá jáde láyé tó ayọ̀ gbèsè ọlọ́run ó jẹ ọlọ́run gbèsè ayọ̀ wọ̀ sọ́dà kọ́tòlù fèsì àbí sọ́dà kọ́tòlù fèsì jáka tá a máa yọ ẹ ẹ òkú tí ó ṣe kí ni òkú yẹ kó kó yọ kó yọ ó ti di gbèsè lọ́rùn ẹ̀ wàlìkàfàárọ̀ àbí òkú dáná ẹ́ ó ti kíni ó dáná kàfàárà tó tó jẹ́ pé ó wáyé kó ti kíni ó yẹ kó san ìsanra kàfàárà yẹn á yọ nínú ogún ẹ̀ wọ̀nàzù àbí òkú tó jẹ́jẹ́ yá ìsìn tọ́lọ̀ bá ti nǹkan báyìí fún mi o ní wàá ti nǹkan báyìí ọlọ́run wá sí nǹkan yẹn fún kò sí ìwà sí nǹkan yẹn tó lóun ṣe tó fi jáde láyé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀tọ́ àwọn gbèsè tọ́lọ́run ثم ديون الآدميين lẹ́yìn ìgbà náà ló wá kan gbèsè èèyàn èyí tó jẹ ọmọ ànábì ádámà ó yáwó lọ́wọ́ eléyìí ó ra nǹkan lọ́wọ́ eléyìí a yànjú <clears throat> sọ́ọ́lẹ̀ ẹ̀fún lágbájá ní kàbáyì ẹ̀fún lágbájá ní kàbáyì ìṣàrùfẹ́ à ń tẹ̀kù náà fi hùn lórí ìṣòro fàákọ́lù pẹ̀lú májẹ̀mú pé nǹkan yóò gbọ́dọ̀ kọjá one third àsọ́ọ́lẹ̀ tó sọ kalẹ̀ pé ẹ̀fún lágbájá ní kàbáyì ẹ̀fún lágbájá ní kàbáyì kò gbọ́dọ̀ kọjá one third tó bá fi three million lẹ̀ lápèjúwe nǹkan yóò gbọ́dọ̀ kọjá one million ẹ̀sìn báyìí nìkan kò gbọ́dọ̀ ju one million lọ so a kò gbọ́dọ̀ ju two two lọ ó di

àní ah, kò ní ṣe pẹ̀lú kíni kọ́lá ẹ̀kan àwọn ọmọ rẹ̀ gbọ́dọ̀ dáwò rẹ̀ gan dípò pé wọ́n wà ní wọ́n ayọ nínú dúkìá rẹ̀ tó àdádálẹ̀ náà ló fà ló jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀rí nínú bí àtúnṣe gbogbo tí àjọba ń kà wọ́n máa gbọ́ pọ́rọ̀ fìdáhùn ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti dáná ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti dínà gbogbo rẹ̀ bẹ́ẹ̀ ní sítíra ìdínà gbogbo rẹ̀ kò sítíra fíkì òun ẹ wà rí bẹ́ẹ̀ nítorí pé nǹkan ẹ̀gbọ́n ti sínú ẹ̀ tìgbà ìdára ń sọ̀rọ̀ àwọn àlẹ́sọ́là ń fi ọkàn wa ni èyí àwọn nǹkan tá a yọ nínú owó òkú òun náà ní gbogbo àwọn nǹkan tá a sọ yìí bẹ́ẹ̀ náà ní gbèsè ẹ̀yẹ gbèsè ọlọ́run ẹ̀yẹ gbèsè tàwọn èèyàn lórí ẹ̀ bẹ́ẹ̀ bákan náà tó bá sọ lágbájá àti sàlàyé fún àwọn sẹ́yìn gbàtà ń sọ nípa ẹni tó jogún àìsàn tó ní ìjọba yìí bá sì tiẹ̀ ẹ̀ aláwàrọ̀ sáàtì yìí alìsísmọ̀tà ṣẹ̀ríyà á pin lórí àwọn tí ó jogún rẹ̀ ní pínpín ṣẹ̀ríà kìí ṣe pínpín yorùbá kìí ṣe pínpín ìdí igi àbí ẹ̀hẹ́n kìí ṣe pínpín orí òjòrí tí yorùbá bá jogún ó ní igi ó ní igi ẹ̀ orí ẹ̀rẹ́ tó ní àwọn mẹ́ta mẹ́rin àbòsí ni o ẹ àbòsí ńláńlá ni ọ̀rọ̀ ìdí ìdúrí ìdí ìyá kan ní ìsìn ọmọ mẹ́wàá lè wà lọ́dọ̀ rẹ̀ ìyá kan ní ìsìn ọmọ méjì lè wà lọ́dọ̀ rẹ̀ ìyá kan méjì ìyá kan ẹyọ kan ìdí náà ni tó àbòsí ni kò bá ṣẹlẹ̀ ọlọ́run bá ti pẹ̀lú àmọ́ bẹ́ẹ̀ ni orí òjò orí náà ni wọ́n máa pín ìyẹ́ gbogbo wọn kálápátá wọn kò déédéé ni àtọkùnrin àtọkùnrin ní àbòsí ni gbogbo ọlọ́run bá ti pẹ̀lú àti ká ní gíní alhikmata ash-shar'iyya ní ìpínlẹ̀ rí àríkà gbogbo ní kápín láàrín wọ́tíl ogún pínpín ẹ̀yìn ogún tó sẹ́kù ní gíní kátà sí ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà ó wà ní kọlu máa lè mọ́ yìí lè bá di ní ìlà ayé òun náà ní kí dúkìá òkú ẹ̀ kó tó gíní kátà ń sáré lọ́sọ́dọ̀ ẹ̀tọ́ gíní ẹ̀tọ́ sẹ́kù láyé tó fi wọn náwó lọ́rùn gbogbo àwọn nǹkan ẹni

وحق الراهن في المرهون وهي تقدم على تجهيز الميت في تعلمها بعين المال قبل تجربة تلك so wọ́n ní àwọn nǹkan míì wà ìwọ̀ míì wà náà tó tún ní ṣe kíni tó ní ṣe pẹ̀lú sẹ́ríkà ọdún tó kù fi kalẹ̀ yìí so gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ìwọ̀ ẹni tí èèyàn tajà fún láti kíni láti fi nípa ọjà fún ó ti ta ọjà fún ẹni yìí lápèjúwe túláàsì ẹni ẹ wá kú ó ti ti dìbà ọjà tó túláàsì ní kéèyàn kékeré kéèyàn ti dìbà ọjà yẹn nínú àwọn kàtà àgbègbè táyọ̀ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwa ní alàlùmọ̀rọ̀gbò tó ẹni tó fi kan kékeré ẹni tó fi kan dógò tọ́dọ̀ yẹn ó gbé nǹkan fún ẹ pé ó yá lọ́wọ́ rẹ ó wá gbé nǹkan yẹn kalẹ̀ pé tó ń bá ti sanwó padà òun fi gba nǹkan yẹn tó á yẹ ju eléyìí náà tó á yọ á lọ gba nǹkan yẹn padà á fún ẹni tó kékeré ẹni tó jẹ lówó lówó nínú dúkìá rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní ṣe pẹ̀lú kíni ó ní ṣe pẹ̀lú dúkìá òkú tó wájú pé pé á wà á pé gbogbo ẹ̀ á ní sọ pé tó fi tó lọ́dọ̀ ẹni yẹn sọ ti fi gbéra wọn náà nù ẹ á gba nǹkan yẹn padà ẹ nítorí pé kíni nítorí pé ọ̀tọ̀ ní nǹkan tó yá lọ ìdí pé wọ́n ládìhùn pé abẹ́ ra nǹkan ìlọ́wọ́ rẹ̀ lápèjúwe ó yá ten thousand ó wá fi fóònù dúró fóònù tó wá dúdú èyí tèé bẹ́ẹ̀ fóònù yẹn lápòjú ẹ̀ ní tẹ́yẹ̀ bá ti fi dúó fún nǹkan ní máa ń ṣe kíni ní máa ń ju nǹkan yẹn lọ ó yá ten thousand ní ti wá fóònù tán tàbí fifty thousand tó ó wá kú tẹ́yẹ̀ wá sọ́dọ́ kó máa mú fóònù lọ ni tó ẹ ṣe kíni ẹ lọ kọ́kọ́ gba nǹkan ẹ fún ní ẹ fún ìyẹn lówó rẹ̀ ẹ wá ṣe kíni ẹ wá gba ẹ̀tọ́ yẹn padà ẹlẹ́kẹ̀ẹ́jì lábẹ́ mọ́sálà yìí òun náà ni àsìbáàbò ẹ̀rù kí ni àwọn sábàbí tí èèyàn máa fi jogún ẹni mo nìkan ló lè jogún èèyàn ẹni bẹ́ẹ̀ tó gbọ́ rẹ̀ ni wá ojú wa ti kó jogún ẹ̀ náà rárá o ẹni bẹ́ẹ̀ ti gbé mi mo tán ọ láti kékeré ẹni kọ́lá àgbà tó ti bí báyìí náà ti gbé fún mi nǹkan ní bí èmi bíbá bí ẹlẹgbẹ́ bí ẹlẹgbẹ́ pé mi náà bàbá rẹ̀ ni ẹni tí pé mi náà níyà rẹ̀ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tó làá máa fi jogún ni àbí tẹ̀lé àti la ọ̀nà tí a fi ní ìpín nínú ogún asbab al-ilm asbab al-ilm salata awa nke ya máa fi jogún ẹni nǹkan mẹ́ta al-awwal an-nikah inú ọ̀nà tí yẹn máa gbà jogún ẹni òun ni kéèyàn fẹ́ ra ẹni kéèyàn fẹ́ ra ẹni nikah ìjì ọkùnrin ara wọn وهو عقد الزوجية الصحيح إذا أنتم هنا من يسوي ìtòyí ní ìmá jẹ́yàwó fún mi ètò lára bí a ìṣà ilẹ̀ ọ̀wàlẹ̀ yìí tẹ́lẹ̀ ìsìn bẹ́ẹ̀ tó sì níwà ní inú ẹ̀hẹ́n tẹ́lẹ̀ ilẹ̀ ẹ̀kúnra yín síbì kan tẹ́ ẹ̀kúnra yín lóyún ẹ̀ tí wọ́n fọwọ́ sí àbí tó ti ẹ̀kọ́ sí ìyàwó ẹ̀ ọkọ̀ kó ti ra yín ẹ̀kan gbélé náà ni ẹ̀ ń bímọ fúnra yín sí ẹran tó gbóró eléyìí nìsín kò sí ogún láàrin wọn òun nítorí pé kò sí sáà tí ẹ lè pè ní nìkan tó lálàáfíà láàrin wọn so ìranu wọn ṣe pẹ̀lú ara wọn so wàláwùlàmù yá tó bí i wà ẹ̀rí kọ́lá tó dé wàláwùlàmù yá tó bí i wà tó ń wàlà àkàlùwà kọ́lá tó wáyé pé ìdíta sọ yìí kọ́lá kan mọ́ súnmọ́ra wọn wọ́n ti so ìdí wọn ò súnmọ́ra wọn kọ́lá kan mọ́ jọ wà nínú ilé papọ̀ ní ẹ irú eléyìí náà ó ti kéde ẹ wọ́n ti di lọ́kọ̀láyà irú eléyìí máa ń ṣẹlẹ̀ dáadáa kọ́lọ́mọba àti ìṣọ́lá kó sàtọ́ akóríjà àwọn ìṣẹ̀lẹ̀ tó lágbára irú eléyìí máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹlòmíì wọ́n ṣe nìka wọ́n ṣe akudu nìka kan ẹ́ wọ́n máa darí lọ padà sí iṣẹ́ tẹkiníkan wọ́n ti lásìdẹ́ǹtì ẹ́ ọkọ̀ sí tó wọ́n kọ́ sí kú ní ti ìyàwó wo jòkó rẹ̀ tó pé nìka ti wà lóyún ẹgbẹ́ kò fọ́ kárí nínú ṣẹ̀rí àánú ẹ̀rọ fáwọn iṣẹ́ tó ṣẹ̀rí àánú nínú ṣẹ̀rí ọlọ́run kò fọ́ kárí òjò wà nílé òsíbẹ̀síbẹ̀ yóò nítorí pé nìkan ti wà ní ó wà ń bẹ̀. náà tó ìwé lẹ́yìn nìkú àbọ̀rọ̀ lè pé àwọn àsàmì tí wọ́n nígbà ní á òbí wọn fún tí ò bá bí wọn fún kọ́ ànáhíyà ẹbí náhíyà ẹ̀jẹ̀ òun náà èèyàn máa fi jogún ara ẹni ní ìdí fi jogún ara ẹni náà ní ìtàkókò ìdí náà. àti pé ọlọ́run bá lè sọ fún wa nínú ó ní wọ́lá fún ní sùnmọ́ tàrọ́ká àzùwà àjùmọ̀ ọlọ́ọ̀bà àlejòlá ní tí ìyàwó yìí bá táwọn ìyàwó yìí bá fi kalẹ̀ lẹ́yìn ọkùnrin ìdajì rẹ̀ nílé ṣe ẹ̀ gbogbo tí ìyàwó yìí bá fi kalẹ̀ ẹ̀ jogún ìdajì ńlámúyẹ̀kún làwọn náà wàlà tí wọ́n bá bímọ tómi yóò bá ti bímọ gbogbo tó bá fi kalẹ̀ ọkọ rẹ̀ ní òṣèlú ni ọkọ rẹ̀ ni yóò jẹ ìdajì bẹ́ẹ̀ náà asáàlú nínú àwọn okùnfà tí máa mú ìyàn jogun ara ẹni ẹlẹ́ẹ̀kejì anasabu anasabu ìyára ẹbí ayé alqaraba tó ìsìn àlùmáyé ìsúnmọ́ òkú tí ẹ̀jẹ̀ ó jọ pààyàn papọ̀ ẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú òkú wáyé alìsìtọ́lù ìrùlùwí lẹ́yìn ìsáàlì àkàrí òun náà ní kí yàní ajọ́sí kíni kájọ jẹ́ ẹ̀jẹ̀ kankan kájọ jẹ́ ìran kankan ẹ̀ kájọ jẹ́ ẹbí kankan láàrin èèyàn sí ìlànà tí kọ̀rí ìbá àwọn ọba ìjà pẹ̀lú pé ìbí pawápọ̀ ìbí páyàpọ̀ yìí nìsín ó lè súnmọ́ ó sì lè jìnà ìbí tó súnmọ́ wà ìbí tí máa páyàpọ̀ ti súnmọ́ òun náà ni bàbá àtọmọ wọn súnmọ́ ara wọn àbí ẹ̀gbọ́n àtàbúrò ìbí bàbá àtọmọ ó jìnà sí ara wọn ju ẹ̀gbọ́n ó súnmọ́ ju ẹ̀gbọ́n àtàbúrò lọ a padà máa dé bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ́ẹ̀dì báwọn yóò ti máa blọ́ọ̀kù ara wọn wọ́n máa blọ́ọ̀kù ara yẹn ni ìgbà tí mímọ̀ áwò pé àá ah, wọn wá fún mi wọn wá sí mi lára o àwọn kan bẹ́ẹ̀ tó tó wá fi lè wà láyé <laughs> wọ́n ti blọ́ọ̀kù ẹ̀yìn kan àbí tí wọ́n bá sí láyé lẹ́tọ̀ọ́ sí kíni láti wá sọ pé àkókò kan ẹ̀yìn so bí kíni ó ti wá máa lọ tí ó bá tún sáwọn yóò náà láyé á tún tú kalẹ̀ àwọn olókùn kan tí ó bá tún sí láyé á tún sí kíni á tún tú kalẹ̀ àwọn olókùn kan ẹ̀rí àwọn tó ń pè ní ìran yìí ó kó al-usul àwọn tó jẹ́ ìpìlẹ̀ nínú wal-furu' àwọn tí wọ́n jẹ́ ẹ̀túntún wal-hawashi àtàwọn tí wọ́n jẹ́ kíni àwọn tí wọ́n jẹ́ ike bí ẹ̀ ìpìlẹ̀ ẹ̀túntún àti kíni àtàwọn ẹ̀yẹ̀gbẹ́ naam wal-usul àwọn tá a máa pè ní ìpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ gangan wọ́n mú àbá àwọn náà ni bàbá àwọn bàbá tó bá jẹ́ bàbá fẹ́ tó kú wal-ajdad àti bàbá bàbá wáyé alọ́wọ́ ẹ àti bàbá bàbá bàbá bàbá bàbá bàbá oní kò ní bàbá láyé má ẹ oní bàbá bàbá bàbá ó jogún oní bàbá láyé oní bàbá bàbá àmọ́ oní bàbá bàbá bàbá kéjọ kí ó jogún tó gbogbo tó bá wà gàdé èyàn bá ní ní ẹlẹ́sẹ̀ wà lọ́wọ́ ẹ̀sẹ̀ bá wọn so tí o bá ti sí ẹni tó jẹ́ dàrẹ́ ẹni tó tẹ̀lé òun náà ni ó máa lọ sí ọ̀dọ́ rẹ̀ yóò má àwọn láyìn tó ní láyìn ọkùnrin bàbá bàbá bàbá bàbá náà wal furu' ẹ̀tùtùn umori àwòláàdì wà àwòláàdì ìbàní àwọn tó jẹ́ ẹ̀tùtùn tàà ń sọ yìí àwọn náà ni àwòláàdì àwọn làwọn ọmọ tó kù bá bílẹ̀ wà àwòláàdì ìbàní àtàwọn ọmọ tí ọmọ ọkùnrin òkú bá bílẹ̀ ọmọ ọmọ lọ́kùnrin èyí tá à ń sọ ìgbé ṣe àwọn ọmọ ọmọlóbìnrin o nígbà tí omi mo bìnrin ojú alọ́lẹ̀ bí ma sí ibìkan ẹ̀jẹ̀ bá mi so òun yàtọ̀ sí ọmọ tí ọmọ ọkùnrin rẹ̀ bí tó bí bí so òun náà làfọ́ ọlọ́run kan sọ pé bàlú náà bàlú àbùnà ìná wọ́n bàná ìná bàlú hún náà àbùnà òrìjà ní àbàáyé pé bàlú náà bàlú àbùnà ìná àwọn ọmọ táwọn ọmọ tí wa lọ́kùnrin bá bí àwọn ọmọ wa náà ni wọ́n bà náà sùn náà ẹ̀rọ àwọn obìnrin tá a bá bí bànú òhun nà àwọn ọmọ táwọn bá bí lọ́kùnrin àbùnà òrìjà ní àbàáyì ọmọ bòmí ni wọ́n ẹ̀ àlè kílèmù ẹ̀ ẹ̀ àlè wà ọ̀làd albani àtàwọn ọmọ kíni àwọn ọmọ tí àwọn ọmọ wa lọ́kùnrin bá bí wà ní nazalu ohun tó bá wà lọ yàní gbogbo yóò bá ti kíni nazalu ohun tó bá sọ̀kalẹ̀ ní ọmọ ẹ bàbá yẹn kú àwọ̀ lọ́mọ àmúlọ́mọ ọmọ ẹ àbí ó kú kò lọ́mọ kò lọ́mọ ọmọ ó wá ní ọmọ ọmọ ọmọ gbogbo ọmọ ọmọ tí máa ń fi kú ní tó bá wò dé ẹ tó bá ti pé àwa ti ráwọn tó dà àwọn èyí tó tẹ́kẹ̀lé àwọn tí ó kù yẹn àwọn náà ló máa bọ́ sí ipò wọ́n máa bọ́ síwájú ni wàlàhàwáṣí àwọn wà láà pè ní alhàwáṣí àwọn táà pè ní alhàwáṣí àwọn náà ni alìkọwà àwọn náà ni àwọn ọmọ ìyá ẹni alìkọwà àwọn ọmọ ìyá ẹni ẹ̀gbọ́n àbúrò àtàwọn ọmọ ọkùnrin wọn wà ìnẹ́sàlú ẹ̀dùbà ní àtàwọn ọmọ ọmọ ọmọ ọmọ ìyá ẹni àwọn náà ti pè ní àwọn náà lẹ́kọ̀ọ́ wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ ọ́nkú yàn ẹ́ àbúrò bàbá yàn ẹ́ lọ́kùnrin abẹ́gun bàbá yàn lọ́kùnrin àwọn náà lẹ́tọ̀ọ́ tó gún ẹ̀yìn aláwọ̀ yàní ó lè jẹ́ ọ́nkú ó lè jẹ́ gbẹ́gbẹ́gbẹ́ni ẹ̀ tó jẹ́ yàní ogun bá tuntun tó bá gadé bẹ́ẹ̀ kò sí ọ́nkú yàn láyé nìyí ẹ̀ tó tún kù fún náà ni ọ́nkú ọ̀nà tó wà láyé ẹ̀ tó kù ilé náà lọ́nkú láyé tó wà láyé tó bá ti máa gbé wọn sí gbẹ́ni tó bá ti máa fà wọn sí ipò ara wọn nígbà tí oníkálukú sábà rí wàbànúhùn wà ìnàzàbí àtàwọn ọmọ wọn ìdíbà ọ̀nkù wa kò sí láyé mọ́ àríwàbà ọ̀nkù ẹ̀ àríwàbà rẹ̀ ẹ̀ àríwàbà bá rẹ̀ ṣùgbẹ́bẹ̀ náà ni ọmọ ọ̀nkù ọmọ ọmọ ọ̀nkù ọmọ ọmọ lóge tó náà bá ti gbìn kó tó bá dé tó gba àwọn yìí náà nínú àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ tó fún ni ó dà mélòó ó dà méjì tó àmìká ànínásàb tó ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àlùwàlà àlùwàlà òun náà ni ah, ìlékele ìjọga ìjọga lórí ìyàní ìjọga lórí ẹrú nínú àwọn nǹkan tí máa mú yẹn ṣokú ni wọ́n wà rọ̀ bí tọ́tún sábàbù ha ní ẹ̀mẹ́tì mọ́ọ̀tì alàrọ̀ pé kí ẹ̀rù ẹ̀jù alùbálà ọ̀tá ń sọ yìí bẹ́ẹ̀ ṣe máa ní òun náà ni pé bẹ́ẹ̀ bá bọ́kùn lọ́rùn ẹrú èèyàn bọ́kùn ní ọrùn ẹrú yá mo yọ̀ǹda rẹ̀ máa lọ sọ́dọ̀mọlúwàbí tó bó ṣe yọ̀ǹda rẹ̀ tó sọ́dọ̀mọlúwàbí tó tó bá fi lè kú tí ò bá lẹ́bí láàbá ẹ̀rìn nǹkan tó jogún ẹ̀ òwò ló jogún rẹ̀ ló ṣẹ̀ríà tó òun náà ń pè ní kíni òun náà ni wọ́n pè ní àlùwàlá tó ó wà lọ́wọ́ sọ̀tún okùn kan okùn kan tó jẹ́ pé sábàbù ha ni ẹ̀mọ́tò lè mú ọdún aláàrọ̀ tó ti rẹ̀ yìí ni ìdẹ̀ra tí ẹni tó bọ́ ọkùn lẹ́rọ ẹ̀rú tó ti fún ẹrú rẹ̀ pé á ah, ó yọ̀ọ̀dá rẹ̀ máa lọ wàlá yẹ̀rú tó

Eh, ó pa ìpọ̀ sáàrin ọ̀nà méjì alákọ̀ọ́nà ni anazab àti gẹ́ni àti azawaj òtún pé lásìkò yìí sáwà ń bẹ̀ yìí irú àwọn kéésì pé abọ́kùn lọ́rùn ẹrú èrè ìgbà àsìkò tó kíni wọn kò súnmọ́ lásìkò tá a wà yìí tòun tí ó wọ́pọ̀ tó tó wà nísìnyí nígbà tó jogún ara wa òun náà ní kíni òun náà ní tó jẹ́ ẹ̀jẹ̀ kan wá kájọ jẹ́ ẹbí àbí kó ti jẹ́ pé àbí kó ti jẹ́ pé afẹ́níyàwó àbí ó jẹ́ ọkọ mọ̀wálẹ̀ ọ̀gbìn kí láwọn nǹkan tí wọ́n wá kọ bí ẹ̀sìn òfin ìjogún ẹlòmíì bẹ ó lè wà ní gbogbo àwọn oṣù tá a sọ yìí ó lè jẹ́ ọkọ àtìyàwó ó lè jẹ́ ọmọ àti bàbá ó lè jẹ́ ọmọ àtìyàwó àwọn nǹkan kan bẹnu ìṣẹ̀lẹ̀ àti jẹ́ pé wọ́n lè wà ń gbòòrò sí ẹ̀ lóòótọ́ àwọn òun ìjogún tí nǹkan kan bá tẹ̀lé sí wọn láwọn nǹkan tí a fẹ́ sọ alákọ̀ọ́kọ́ òun náà ni alùpàtù alùpàtù òun náà ni اتفق العلماء على أن القتل العمد المحرم مانع من الفرار gbogbo àwọn onímọ̀ náà fẹ́ẹ́ gbogbo apáta pété tó bá máa máa pa ẹni tó gbogbo rẹ̀ ẹ̀ ó máa máa kó tẹ́lẹ̀ ní ó wá pa á tó irú ẹni báwọn kò ní tẹ́lẹ̀ ní ẹni gbogbo ẹ̀ wọ̀ ọ̀mà kọ́tàlá mo wà bí ìgbàgbó bóòlù náà ti dáre rẹ̀ ẹni tó bá pa ẹni tó gbogbo ẹ̀ ẹ̀ ló pa lọ́nà àbòsí irú ẹni báwọn kò ní tẹ́lẹ̀ ní kò ní gbogbo ẹ̀ wọ̀ بقوله صلى الله عليه وسلم عند البعض صلى الله عليه وسلم يقول ليس للقاتل من الميراث شيء على بداية تقعي وذكر يقول لك كا تجنوبه ẹni tó pa ẹ̀kọ́ pa ẹ̀gbọ́n rẹ̀ olómo rẹ̀ jẹ́ ńkọ́ àbá rẹ̀ kò ní ọmọ rẹ̀ jẹ́ tó ẹ̀rí pé kí wọ́n sá wọ́n sọ̀rọ̀ nípa mímọ́ àmọ́ pa ẹ̀ tó yàtọ̀ sí àwọn kí mímọ́ àmọ́ tó jẹ́ pé kí ni tó jẹ́ pé alùpàtàkì lọ́nà kápá bóyá mẹsẹkìlì ẹ bóyá mẹsẹkìlì nínú àwọn amọ́tò lọ́ni àbí kò mọ̀ fún wa ní ọba bẹ́ẹ̀ ní báàgì o ti lè gbé ní kó ti kọlu ní ọba kú torí eléyìí ní tìǹ èsì ní màmá pa èèyàn àbí pípa tó jẹ́ pé kì í ṣe ìgbà tí màá ṣe gbé ní ìgbà tó lè pa èèyàn mẹsàládì ẹ òṣèlú bí lápẹ̀jù èyí bóyá àbúrò rẹ ti kíkà kó bá mú ẹgbà ẹ ó lọ àwọn ẹgbà tẹ ó pẹ́ bá wọ́n báyìí kúrò lóṣù tó àgbà ẹgbà ọmọ ìkọ́lẹ̀ ẹgbà tó tóbi báyìí tó wúrọ̀ àwọn kan yẹn yàtọ̀ sí kìnnì yàtọ̀ sí àlùfáàdù um, um, àlàmì yàtọ̀ sí pípa tí màá máa pààyàn. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kan tí ní máa ń kọjú yàn sí òfin ìṣòwò òun náà ní kìnnì àríkò òun náà ní ẹrú òun náà ní okùn ẹrú yàní kí èèyàn wà ní okùn ẹrú kó jẹ́ ẹrú nínú àwọn kan tí máa ń kọjú yàn sí òfin ìṣòwò òun náà ló wà wàlá yẹ̀rí fún àbúrú pàríbàwò ẹrú kò ní jogún ẹni tó jẹ́ relative ẹ̀ family rẹ̀ tó kú kò ní jogún ẹ̀ lè ánàhù ìlàwálìta ṣe àn nítorí pé tó bá lọ lè jogún kankan bá òní sí pásá yẹ̀kúnú lè tẹ̀yí lè ní jùnàwó torí ilé òní sí gbogbo tó bá lè jogún ẹ̀ ọ̀gá rẹ̀ ni tí pé mo tẹ́rú bá ní ẹ́n ọ̀gá rẹ̀ lónìí tó bá lọ lè gba ogún wá nìṣẹ́ yóò kún fọ́ ọ̀gá rẹ̀ lónìí so yìí ṣe dání ṣẹ̀dá ìsìláàmù ní ọkùnrin ààyà ní ẹrú kò lè ṣe kíni kò lè jẹ ogún ẹnìkankanú fámìlì rẹ̀ ó wà kàdáàlìkà láàyè wà lọ́rùn so bákan ẹ̀ ẹni tí wọ́n nílò òun náà tòkí alẹ́fẹ́ jogún tó nǹkan tán nílò ẹ̀rú náà òun náà tó eléyìí òun náà ní ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí máa kọ díyàn láti kí ni láti jẹ ogún ẹlẹ́ẹ̀kẹta ìsìláàfù dín bẹ́ẹ̀ náà ni mo wà rí sí wàlúwàrí kí ìyapa wà nínú ẹ̀sìn ẹni tí ó fogún àtẹni tí wọ́n fogún lẹ̀ fún láàrin òkú àtẹni tó fi ayé fàyín na gáàrí kàmáàni min al-mawani eléyìí náà ní àwọn kan tí máa ṣe gíní ní àwọn kan tí máa kọjú yẹn tó dúpà náà sallallahu alaihi wasallam ní la yarithu al-kafiru muslim wala al-muslimu kafir kèfèrí kò ní jogún mùsùlùmí mùsùlùmí náà ní jogún kèfèrí ẹni tó jẹ́ ẹni tó ní kírísítẹ́nì ní bàbá yẹn ò ní jogún ẹ̀ òun ò sì ní jogún bàbá ṣùgbọ́n náà ni ẹni tó ní lọ́mọ ọmọ òun lẹ́tọ̀ọ́ nínú ogún ẹ̀ òun ò ní ẹ̀tọ́ lẹ̀ bákan náà ẹ tó fẹ́ kírísítẹ́nì níyàwó tó tó bá ti kú kò sí ogún kankan tí àwọn òjòjì láàrin ara wọn ọkùnrin ò ní jogún tiẹ̀ òun náà ò ní jogún ọkùnrin tó gbogbo àwọn eléyìí òun náà ní àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ní àwọn nǹkan tí máa kọ sí ìyàn láti fi láti lẹ́tọ̀ọ́ sí ogún ó jẹ́ pé nípìnlẹ̀ gan ẹni ẹni wà lára ẹni tí ó jogún kọ́dà nípìnlẹ̀ gan ẹni ẹni wà lá lórí ìjẹ́bù nìkan lẹ́nu kan tó tó lẹ́tọ̀ tó bú yẹn lápòjú oníṣìṣẹ́ ayé bàbá kan tó kúrò sí kò lọ́mọ kò níyàwó kò ní bàbá kò níyà ẹ̀dí bá tó wá ní ọmọ ọkùnrin ẹyọ kan tó ọmọ ọkùnrin ẹyọ kan tó èyí ti báyìí wá jẹ́ kékeré ẹni ni gbogbo ogún yẹn ọmọ nìkan ní òru ó gbà tó jẹ́ so ṣáà wà wá ti ní tí a ti tó láti máa sọ nípa àwọn èèyàn tí wọ́n jogún gàgà ẹ̀yìn irú àwọn ọmọ ìyàwó ni wọ́n jogún àtùmọ̀wá tó nípa kíni ẹ̀tọ́ tí kálukú yóò lè gbọ́dọ̀ àdìgbọ́lá lọ́sẹ̀ àlùkò àbúyẹ̀ ìṣẹ̀fún wa gbọ́dọ̀ àdìgbọ́lá fúnta sí ẹ̀tọ́ àdìgbọ́lá ìgbàlá náà sọ̀rọ̀ láwọ̀ àdìgbọ́sọ̀lá àgbàlá sùhánà wọ̀tà àlà ó jẹ́ kámọ̀ òdodo òdodo ó jẹ́ الله سبحانه وتعالى بجامع بعدين بعدين ذلك جنسي إنه ولي ذلك والقدر عليه صلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك